ètò Ògo Ìgbàlà náà la wà bẹ́ẹ̀ ni lórí Orísun tẹlifíṣàn ti wà ni ẹyọ mo sọ pé ògbóǹtarìgì tèmi wọ́n ti wà nílẹ̀ agodo pẹ̀lú mi ẹni tẹ̀sí máa nífẹ̀ẹ́ sí láti rí ni wọ́n nítorí àwọn eléyìí akíkanjú ògbóǹtarìgì olórin ẹ̀mí àwọn tí wọ́n ti ń ṣe iṣẹ́ orin láti bí ọdún tó ti pẹ́ díẹ̀ àwọn ọ̀gá mi náà ni nínú iṣẹ́ orin ẹ káàbọ̀ sórí ètò Ògo ẹ ṣeun sísá mi ẹ ṣe gan. ẹ rọra sà ṣé dáadáa lẹ dé. àdúpẹ́ o àdúpẹ́. ah inú mi dùn wípé mo ti ẹ̀ pè yín ẹ lè dá mi lóhùn ẹ ṣe gan ni. Ah, kò tọpẹ́ sísá mi. <laughs> ẹ kó tẹ̀ tó wá di pé ẹ máa dárúkọ yín fáwọn aráalé bí mo ṣe ń gbọ́ ohun yín yẹn ohun yín yẹn <laughs> torí ó ti orí ẹ̀rọ móhùnmáwòrán láti máa ń rí àwọn ojú yín àti ohun yín yẹn ẹ̀ ẹ́ rábàmì fi kí àwọn aráalé. ẹ̀ aráalé pẹ̀lú <laughs> ah. He has done so much for me, taking away my sorrow. has set me a captive free, giving me hope for tomorrow. Ah, and when I look to the left, I see your grace and mercy. And when I look to the right, I see your faithfulness. And so I lift up my voice and sing, Oh, re, tell me why. Oh, baby, love will tell me why. Yeah. Can love tell me why? Oh, baby, love will tell me why. léni àti lórí gbogbo iléeṣẹ́ Orísun tẹlifíṣàn pátápátá ohun rere ló mú tọ̀ wá ẹ bá mi dárúkọ yín fáwọn aráalé. Gbọ́láhàn lórúkọ mi Gbọ́láhàn Òdúkọ̀yà. Hmm, ọ̀gá mi Gbọ́láhàn Òdúkọ̀yà hmm. ó ti tó bí ọdún mélòó tẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin kíkọ ká bẹ̀rẹ̀ láti bẹ̀. 1996 ni mo kọ́ gbé gìtá mi. Hmm. so ogún. 1996. 96. ogún ọdún ó lé bíi. mẹ́ta. mẹ́ta. Yeah. Mm ni mo ti kọ́kọ́ gbé tẹ̀tí ń ta gìtá nígbà asu strike hmm, hmm, hmm, so àwọn tó sọ pé asu strike ah. asu strike lọ́jọ́ yẹn lọ́wọ́ òrèrè jáde láti ẹ strike o náà léwe gíga o <laughs> ah, ah, asu strike wọ́n bẹ̀mí náà léwe gíga asu strike ó bá mi náà ó bẹ̀mí náà <laughs> òun la fi gbé kiri olúwa ṣeun wọ́n túmọ̀ sí pé ẹ ti ń kọrin pàápàá kó tó dìgbà yẹn ó dàbí pé ìgbà yẹn lẹ bẹ̀rẹ̀ tẹ mú gẹ́gẹ́ bí iṣẹ́ Bi ọdún two thousand sí two thousand and one ni mo mọ̀ pé nǹkan tí máa fi gbèsè ayé mi ṣe rè pé hmm. even though economics ni mo kà ní university mo pé mi. àwọn iléèwé wo lẹ lọ. University of Lagos unilag ọmọ unilag la akọkite. Hmm. <laughs> akọkite. àwọn great akọkite. ó tún àwọn orin mélòó tẹ ti ṣe. mo ti ṣe album méjì and album kìíní ni orin mẹ́sàn-án album kejì ní. Ni orin mẹ́rìnlá. Eh, àwọn dúró làwọn ábọ̀mù yẹn jáde. ábọ̀mù ah, kìíní tí mo kọ́ gbé jáde two thousand and five ni wọ́n kọ́ ṣe ábọ̀mù kejì yẹn ló ní ábọ̀mù kìíní yẹn náà ní orin ló àánú yẹn riches of my grace but ó ní orin kan tó yọ jáde gan eh, yẹn ní agbanilágbàtàn. agbanilágbàtàn hmm, orin tí mo kọ́ lọ́wọ́ màá mi. Eh, tẹ tí wẹ́n ni tó kọ́ àwọn náà wọ́n wà pẹ̀lú mi lórí ètò lẹ́nu ẹ ẹ bọ́dà mi kí wàá ní ẹ̀ ń ṣiṣẹ́ lé lórí gangan lọ́wọ́ báyìí. Mm, ó ní ìwé tí mo ti kọ mo ti ní sọ́kàn láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí kọ́ gìtà torí ìwé ni mo fi kọ hmm. ẹnìkan ṣe photocopy wọn gbé sínú big brown envelope báyìí wọn yà á gbà wọn bẹ̀ wọn á yọ page one mo gbé sẹ́sẹ̀ mo ṣe bẹ̀rẹ̀ sí kọ́ gìtà nìyẹn. really? so ìwé ni mo fi kọ mi ò lo cd mi ò eh, cd ò tẹ̀ sí láyé gbà yẹn tape record tape nìkan ló wà gbà tape àti vhs hmm. but mo ṣáà lo ìwé yẹn mo ṣáà yọ one page after it one page after it tí mo fi tí mo tí mo fi parí ìwé náà hmm. ó yẹ ó tó ọdún méjì sí mẹ́ta tí mo fi parí ìwé náà hmm. láti gbà yẹn má bẹ̀ sí ra ìwé sí so mo ṣe ń kọ mo nípa mo mọ kíní mo ti mọ kíní dáadáa ó yá mo dẹ̀ bẹ̀rẹ̀ sí kọ́ àwọn ọmọdé bẹ̀rẹ̀ sí kọ́ àgbàlagbà wọ́n dẹ̀ ń mọ̀ nínú ni ah, màá kọ ìwé tèmi náà so ìwé tí mo ti ní ní sọ́kàn láti kọ láti 1999 sí 2000 mo ti kọ sílẹ̀ pé hmm. máa kọ ìwé tèmi náà hmm. mo ṣègbéjáde lọ́dún tó kọjá hmm. so ní Dante, Dante's guitar series lọ́rẹ̀ so ìwé pẹ̀lú CD mi ah, ah. so mo ti mo publish ẹ̀ bẹ́ẹ̀ ni atọ́kùn ètò Ògo Ìgbàlà ẹ ṣé gan ni so mo fi ń kọ́ ọmọdé àti àgbà láti láti ta guitar from level zero as in ó mọ kankan ìwé ìmàkọ́ ẹ̀ bó ṣe máa dùn. ṣé ìbátẹ̀ sọ fún mi báyìí ni pé iṣẹ́ kíkọ́ ni ní gìtá. iṣẹ́ kíkọ́ ní gìtá ni mo ti ń ṣe látọdún tó kọjá ọlọ́run dẹ̀ fún mi ṣe. bí ọdún mélòó. láti two thousand and two ìgbà tí mo parí youth service mi ní Zamfara two thousand and two so ọdún yìí á pé seventeen years ọjọ́ ń pẹ́. ẹ̀ ń kọ́ wọn àwọ̀tọ́mọdé àtàgbà wọ́n ṣe ń ta gìtá mo kàn. Eh, ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́ á máa bá mi fún yín ṣe sí i mo ní tí wọ́n bá pè yín ní àwọn ilé ìjọsìn ẹ máa ń lọ ṣé tí wọ́n bá pè yín nílé ìjọsìn ṣé ẹ máa ń charge bí àwọn olórin ẹ̀mí. mi ò ń charge o <laughs> mi ò ń charge máa sọ fún wọn pé ohun tó bá sọkàn wọn láti fún mi máa gbà. ẹ láti gbàtẹ́ tí wàá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí kí ni àwọn ìdojúkọ iṣẹ́ àǹtàjìtá à ń hmm. kọrin ẹ̀mí káàkiri ilé ìjọsìn kí làwọn ìdojúkọ tẹ̀ ti bá pàdé. àwọn yẹn máa ń rò ó pé àwa tá à ń kọrin ẹ̀ ní ó yẹ kí iṣẹ́ wa ó yẹ kó mú díẹ̀ náà kò sí nǹkan tó lé ń bẹ̀ ṣèbí lókà lẹ́yìn ẹnìkan tiẹ̀ ti sọ sí mi lójú rí nígbà tí mo ìgbà tí mo kọrin ní wake up ọ̀rẹ́ so mo ìgbà yẹn ọjọ́ yẹn mo kọ agbanilágbàtọ́ mo kọ àwọn orin mi ah ní ọ̀bọ̀dá wa ń gbé bros ẹjọ́ ṣe ní album mo ní ẹ mo nínú búùtù mi ló hmm. tẹ̀lé mi lọ òjò dẹ́n rọ̀ lọ́jọ́ yẹn òjò ń fún ṣá ló ní ẹ èlò ni iye báyìí báyìí ah hmm. ó ti pọ̀ jù náà ẹ ṣe ta ní two hundred naira mo ní hmm. ẹ kí kí ló dé kí ló lè tó yẹn pé music ò music ò cheap báyìí náà tí bá lọ sí studio ṣé màá sọ fún mi pé mo fẹ́ kọrin ẹ̀mí kọ́ fún mi ní gbé owó díẹ̀ ni màá san ni. Ah, ó ga o. so gbẹ̀ngbẹ̀ng ló ní ẹ òun náà máa lọ sí Latana Ventures máa lọ ra. Eh, cd àwọn olórin mo ní okay bros Latala Ventures yẹn èlò lẹ máa ń san fún cd wọn bẹ́ẹ̀ lórí pé mo ti mú òun ní ah ìyẹn bros foreign làwọn ìyẹn local lẹ́yìn ah, so ara nǹkan ti máa ń rí nìyẹn pé hmm. àwa àwa eh, onígbàgbọ́ ní nàìjíríà bíi a máa rò pé eh, ara wa lẹ́yìn lẹ́yìn jẹ́ owó díẹ̀ hmm. ni ó yẹ kí iṣẹ́ yín jẹ́ hmm. àwọn tó ń wá láti amẹ́ríkà yẹn ìlànà sọ gíga fún kò dẹ̀ owó ńlá fún kò dẹ̀ dá hmm. bẹ́ẹ̀ kò dá bẹ́ẹ̀ kò yẹ ká máa rí ara wa fín báyìí. Ah, in fact ìdojúkọ ńlá gbáà ni kí ló dé ah, ó dáa ká máa gbéra wa lárugẹ hmm. ẹ ṣáà ti gbọ́ nǹkan tí brọ́dà mi sọ gbogbo ojú tó ń wò mí pátápátá ẹ jẹ́ ká máa gbé iṣẹ́ tiwa náà ká máa gbé lárugẹ ká má sọ pé nǹkan tó bá ti wá láti òkè òkun nìkan náà ni hmm. nǹkan gidi ẹ ní kíákíá brọ́dà mi ẹ sáré bá mi àjọṣepọ̀ olúwa láàrin ẹ̀yin àtàwọn olórin ẹ̀mí ńláńlá tó kù. Ah. Hmm, mo dẹ̀ ń ro hmm. èmi àti onos olóko eh, alágbára you are the mighty God ẹ̀yin la tóbi jù you are the most high God àìsọ̀rọ̀ ẹ̀ lánàá hmm. nípa máa ṣe ìbáṣepọ̀ láìpẹ́. Hmm. àyìnsọ́lá rẹ̀ pé ah sísà alátiṣẹ aláti bẹ́ẹ̀ ni o aláti gbórin aláti gbórin ẹ̀ aláti gbé orin ẹ̀mí kan jáde láìpẹ́ hmm. so ibo ibo ẹ̀mí ìbáṣepọ̀ tó dán mọ́rán wà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ̀yin aráalé ò dá mi lójú pé ẹ ń gbádùn ọ̀gá mi Gbọ́láhàn wà pẹ̀lú mi hmm. lórí ètò lẹ́ni ṣùgbọ́n jẹ́ kí n dé òkè lọ́hùn wọ́n sì wà pẹ̀lú mi bẹ́ẹ̀ ni nígbà tí màá fi padà dé màá bọ́ sí abala orin mẹ́ta tó pèrègede bẹ́ẹ̀ dẹ̀rẹ́ wọ́n sì wà pẹ̀lú mi àjọ máa yànnà náà àwọn orin yìí náà ni à ń bọ̀ ẹ kú kalẹ̀.